one, there's no one like him. There's no one, there's no one like Jesus. Nobody can love me like him. There's no one, there's no one like Jesus. no one like Jesus. There's no there's no one like Jesus. Nobody can love me like him. Come on, everybody, help me sing it. there's no one like Jesus. No, no, no. no. ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi àbúrò mi lọ́mọdé lágbà gbogbo kíbi tí tẹ́ bá ti ń wò mí ètò yìí náà ni òtútù dé orúkọ tèmi ni fẹ́ràn mi àyà akíntọ́lá atọ́kùn ètò lónìí kí a tó bẹ̀rẹ̀ màá fìbà fún ọlọ́run ọba lánàá ọba lónìí ọba lọ́la ọba ní gbogbo gbà ọba lèwí lè ṣe ọba lè ṣe lẹ́wí ọba jẹ́ tó jẹ́ ká wà láàyè tó jẹ́ ká wà láàyè tí nǹkan kan ò ṣe wá màá fìbà fún ọlọ́run lẹ́ẹ̀kan sí i gbogbo ojú tó ń wò mí etí tó ń gbọ́ mi ibikíbi tẹ́ bá wà kí ààbò ọlọ́run kó wà pẹ̀lú yín etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di ojú tẹ́ fi wò mí kò ní fọ́ bí ẹ ṣe ń wètò gbogbo nǹkan tẹ́ bá nílọ́kàn tẹ́ ń béèrè a máa yọrí sí rere lónìí mo tún dé èmi ọmọ yín ètò àkórí ètò tèmi ni tí àwọn eléèbó gẹ̀ẹ́sì pain, pè the word that heal the pain ṣé ẹ gbọ́ ní èdè tiwantiwa ó ní ọ̀rọ̀ tí láradá àwọn ìrora the word that heal the pain a máa pín sí ìpele mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ìpele àkọ́kọ́ táwọn òyìnbó ń pè ní i love you i love you tí mo sọ yìí ti léde gẹ̀ẹ́sì tó ní kí a fẹ́ràn ara wa kì í ṣe ìfẹ́ tí ayé o tí ọkùnrin àti obìnrin adẹ́ni tó ń dẹ́ṣẹ̀ pọ̀ tó ń bára wọn sùn láì ti wọlé tọkọtaya irúfẹ́ tí mo sọ kọ́ nìyẹn ìfẹ́ tí Jésù ni mò ń sọ ẹ̀rí ẹlòmíì ọkọ ó ní òun òun nígbàgbọ́ ó máa ní lára láti sọ fún ìyàwó ẹ̀ pé òun fẹ́ràn ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà bíi tìyàwó náà á ní ìyàwó lára láti sọ fún ọkọ ẹ̀ pé òun nífẹ̀ẹ́ Jésù fẹ́ràn wa Jésù ní ó ní bíbélì pé kí a fẹ́ràn ẹlòmíì bá a ṣe fẹ́ràn ara wa tí a bá fẹ́ràn ẹlòmíì bá a ṣe fẹ́ràn ara wa ọ̀nà wa là ọ̀nà wa ṣí ẹlẹ́lòmíì á lóun ti gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ òun ti gbàdúrà gbàdúrà àdúrà òun kì í kọkùn kì í jáde á ní àtàmẹ́dùn ní kò kí ń gbàdúrà tó mi ọ̀nà ẹ̀ ńlá ká má fi tiwa ká fi máa wẹ ẹlòmíì ọ̀nà tọ́lọ́ ń gbá oníkálukú lò ó yàtọ̀ síra wa gbàtí jésù tó ń ṣe ìrùbọ mi olúwa gan sọ fún ó sọ pé màá sọ léde gẹ̀ẹ́sì this is my beloved son in whom i am well pleased with so a ní láti máa a ní láti fẹ́ràn wa bí ọlọ́run ṣe fẹ́ràn ọjọ́ ìpele kejì tí mo fẹ́ bọ́ sínsìn òun ni má bínú táwọn elébo gẹ̀ẹ́sì ń pè ní i am sorry ọ̀rọ̀ yìí ó wú lẹ́nu onígbàgbọ́ láti sọ fún ẹnìkejì pé má bínú ẹlòmíà wà á ṣe gaaruga èmi ni mo tó yìí èmi ni mo ṣe lé èmi kémi sọ má bínú èmi ò lè sọ o kò dáa fún ìwà onígbàgbọ́ Jésù fúnra rẹ̀ bó ṣe ṣètò ó fẹsẹ̀ àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ ṣé wàá lè ṣe ò lè ṣe àwa ní èmi gbogbo dìgírì tí mo ní kẹ́mi fọ ẹ̀sùn ẹnìkan kò yẹ fún onígbàgbọ́ onígbàgbọ́ ó gbọ́dọ̀ máa ṣe ìwọ ọlọ́run ìfẹ́ ti ọlọ́run ọlọ́run ni ẹni tó bá rẹ̀ rẹ̀ sílẹ̀ là á gbéga tí ò bá ara ẹ̀ sílẹ̀ báwọn náà ṣe fẹ́ gbé ẹ ga a nílò kò ajarí o ajẹ̀bi a nílò láti máa sọ gbogbo ìgbà pé má bínú má bínú má bínú má bínú kò yọ nǹkankan kúrò lára wa ó mú iṣẹ́ ọlọ́run tẹ̀síwájú ni ẹlẹ́rìí mi á pè wọ́n ní díákónì àbí evangelist ní church ẹnìkan ti sọ̀rọ̀ sí bóyá ẹni ẹ tẹ̀ mọ́lẹ̀ àbí ṣẹlẹ̀ ní church ẹ̀mí dáríjì kò ní dáríjì ẹnìyẹn kò dẹ̀ ní sọ má bínú ìbùn wàá tún ṣe á tún ṣe á ní sínú kò dáa ìpele kẹta tí máa tún kàn òun ni ká máa ṣèdúpẹ́ which is ká máa ní thank you màá kọrin kan nínú orin yìí ó ní ó yẹ ká máa dúpẹ́ ó yẹ ká máa dúpẹ́ àrá sán ìjíjà kò sí nǹkan kan tó gbé wa lọ ó yẹ ká máa dúpẹ́ gbogbo ìgbà ni ká máa dúpẹ́ yálà ó jẹun yálà ó jẹun ó yẹ ká máa dúpẹ́ ẹ máa wo nínú bíbélì jésù wo àwọn adẹ́tẹ̀ mẹ́wàá sàn ìkọ́nú ẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ jésù ló wá fi nǹkan bá a ṣáwa lè dúpẹ́ ẹlòmíì á ṣe nǹkan fún ẹ á ní àkọ́ kékeré ló ṣe fún mi á ṣe dúpẹ́ báwo mo ṣe máa dúpẹ́ tí ò bá ṣe ẹlòmíì á ṣe òun ló kún lẹ́nu àwọn oríṣiríṣi kìrìsìtẹ́nì lóde òní ẹlòmíì á ní à ṣé gbogbo ìgbà ni mo gbọ́dọ̀ máa dúpẹ́ ni kí ló tiẹ̀ ṣe náà kí ló ṣe bó yẹ ká máa ṣe bẹ́ẹ̀ èmi kan tí mo tí mo já tọkùn tí mo ń sọ̀rọ̀ ó yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ yín mo lè máa sọ kínní kẹ́lò nǹkan kan máa wò ó but ní kí ẹ ń wò màá máa dúpẹ́ lọ́wọ́ yín pé ojú tẹ́ fi ń wò mí àti etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di ojú yín ò lè ní fọ́ ó yẹ ká máa dúpẹ́ gbogbo gbogbo ibikíbi tá a bá wà ká máa dúpẹ́ ká máa yin ọlọ́run lógo ìpele ká tó tó wá tẹ̀lé òun ni ti ká máa gbára wọn níyànjú ìyànjú tí mo mí kì í pé ká máa pera lórí fún ká máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ ibi tó bá kù díẹ̀ káàtó ká máa ranra láwa kíkan máa gbé kan kíkan máa gbé kan òun ló máa múṣọ́ lọ́wọ́n yá òun ló máa mú ìjọ ọlọ́run kó gbòòrò sí i gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí nípa ká máa dúpẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ká dẹ̀ máa ṣe má bínú fún nǹkan táwọn èèyàn bá ti sọ ìyẹn ló máa jẹ́ kí ìjọba wọn tí èèmà ti tá à ń lé láti lọ kò sẹ́ni tó fẹ́ dúró sílé ayé yìí o ilé ayé bíntín ni ká ṣe ìjọba lọ́run òun ló jà jù kí n tó kúrò lórí ètò yìí mo ń pọ́ gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ yìí a ti bá kan lára wa wí tí ò bá ṣe wẹ̀ ìkánú ẹ̀ àbí kejì a bára wa wí onígbàgbọ́ pé ká máa ṣe ọ̀rọ̀ ọlọ́run ká máa tẹ̀lé ìlànà ọlọ́run láti pé gbogbo nǹkan ń lọ because bí mo ṣe ń wò ẹlòmíì kò ń ṣe onígbàgbọ́ àwọn onígbàgbọ́ ló ń wò á wò pé ṣé ènìyàn tí mo fẹ́ tẹ̀lé yìí ṣọ́nà ẹ jẹ́ ọ̀nà rere àbí kì í ṣe ti ọ̀nà ọlọ́run àwa ni bíbélì àwa ni àkọ́ṣe táwọn ni alágbàgbọ́ ń bọ̀ ẹ ká máa rìnrìn ká máa sọ̀rọ̀ ìṣe sí wa ìsọ̀rọ̀ sí wa ìwà wa láwùjọ kó máa bá tọlọ́run tí wàá tó bá ń wò wá ẹni tí ò bá gbọ́ lọ láti ẹ̀sẹ̀ ara wa ìwà tá à ń ṣe á lè mú láti pèwàdà pé mo fẹ́ tẹ̀lé Jésù mo mọ̀ pé gbogbo nǹkan tí mo ti sọ yìí ẹ ti gbádùn ọ̀rọ̀ tí mo ti sọ ẹ dẹ̀ ti gbọ́ kí n tó wá máa lọ èmi ọmọ yín màá fẹ́ gbàdúrà pé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí ìpọ́rọ̀ tí mo ti sọ yìí àti àṣẹ ọ̀rọ̀ òtítọ́ gbogbo bíkíbi tẹ́ bá wà gbogbo nǹkan tẹ́ bá ti ń wá láti ní lọ ọlọ́run á máa sí ọlọ́run á máa sí á àwọn ọmọ wa gbogbo iṣẹ́ wa ọlọ́run á jẹ́ kó máa lọ sókè ilé tá a ti ń ṣiṣẹ́ àwọn tó ń wá promotion bí wọ́n ṣe ń wo ètò mi yìí promotion á jẹ́ tiwọn gbogbo àwọn tó yẹ pé wọ́n dẹ̀ wọ́n ṣàìsàn wọ́n ṣe ń wù mí ara wọn á dà gbogbo àwọn tó yẹ pé nǹkan díẹ̀ ó sáfẹ́rẹ́ díẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo ètò mi gbogbo nǹkan tó ti ṣù ti kó lọ á padà ìlọ́po ìlọ́po ìlọ́po ní orúkọ Jésù ni mo gbàdúrà. orúkọ mi sí mi fẹ́ràn ayé àpótọ́lá ó dìgbà ọtún di ọjọ́ mi àtún máa bàdé. ṣe. no one, there's no one like him. no one, there's no one like Jesus. Nobody can love me like him.